Miliki, miliki, miliki, miliki express lẹ́tọ̀ ètò ní mílíkì express mílíkì with the swag with the fun with the funkified vibes bẹ́ẹ̀ ni ká máa dúpẹ́ oore bàbá ṣe tẹ́nìkan lè ṣe ká máa dúpẹ́ ọba tó jẹ́ ká rí ọ̀sẹ̀ tó kọjá tátúrè ní láyọ̀ àti àlàáfíà nínú ìlera pípé tójú wa ò fọ́ etí wa ò di a tún wà láàyè a wà láàyè ara wa bẹ́ẹ̀ ni ọpẹ́ ló yẹ Allahu Rabbi ọba wa Elédùà náà ni ọmọ yín Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà the sweet sixteen looking ṣapraprabo ọwọ́ ọmọ Ìjẹ̀bú tó ṣe kíni tó gbásìkì tó dúró re Ìjẹ̀bú Ìṣàn yìí ni ó nà tán ó dúró re ó gallant tẹ bá wò látòkè dé sáré ó sin gbọ̀lẹ̀ ọmọkùnrin nìyẹn ọmọkùnrin lẹ́ ń ké sí méjì Ìṣàn yẹn mọ̀ gbébìnrin ta fúnra abídígbe ni obìnrin ògbé ni ọmọ balógun dòdò ń dá wà bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé tó bá ti dá lórí ọ̀rọ̀ ìfẹ́ lọ́tún ìfẹ́ lọ́sì ìfẹ́ lókè ìfẹ́ nísàlẹ̀ tí gbogbo ẹ̀ ṣàkó àkópọ̀ ìfẹ́ dání ayọ̀dèjì lè máa ní àǹfààní láti máa bá pàdé lórí miliki express gbogbo tó bá ti jọmọ́ ìbáṣepọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ wàhálà ìfẹ́ ìdùnnú ìfẹ́ oúnjẹ ìfẹ́ gbogbo ẹ̀ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ṣàjọba nù ẹ̀ ayọ̀dèjì lè máa bá pàdé ní every wednesday èwo láti gbé fún yín lórí ètò lẹ́ẹ̀ni ṣẹ́rí ti ètò ìní hmm. ó yàtọ̀ sí tọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ti mọ̀ pé ìgbàkúgbà tẹ́ bá ti rí àwọn latest iṣẹ́ kí ni mo gbà lẹ́yìn kí n ti lọ ṣòwò fún kí n lọ mọ bó ṣe ń lọ ní agbo ti àwọn celebrity kí wọ́n á jù fún yín pé bó ṣe ń lọ nínú ìrìn àjò ìfẹ́ tí wọ́n lélẹ̀ o àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ̀ tí ẹ̀ tún ní àǹfààní àti mọ̀ máa tún ní àǹfààní láti gbá gbogbo ẹ̀ fún yín lórí ètò lẹ́nìí ẹ̀ tún gbọ́ ẹgbọ̀n latest bó ṣe ń lọ àti àwọn nǹkan kan tó yẹ pé àwọn kan kò tiẹ̀ kọ́ bí ara sí ọmọ pé àwọn kan wà àti pé àwọn nǹkan ti ṣẹlẹ̀ ní ìgbà báyìí àwọn nǹkan tẹ̀ tún ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí gbogbo ẹ̀ lẹ́sìn máa ní àǹfààní láti lè máa gbọ́ lórí ètò yìí lágbo ti àwọn celebrity ṣùgbọ́n ká tó bọ́ sínú ètò ní pẹrẹu ká tó bọ́ sínú ẹ̀ ń pẹrẹu ẹ jẹ́ àkọ́kọ́ lọ jó sí orin àkọ́kọ́ orin wo la kọ́ fẹ́ lọ jó sí orin one láti ẹnu Tiwa Savage ẹ jẹ́ àkọ́kọ́ lọ jó sí one tá a máa padà dé àwa bọ́ sí agbami ètò àkànlùdò àṣẹ nǹkan tó ń sọ ẹ jẹ́ àkọ́kọ́ wọn nílé ẹ̀yìn tè.